ẹ kú dédé àsìkò yìí òní lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2024 ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti ní ìwé ìròyìn the matrix ẹniọlá saliu lórúkọ mi. ìdí tó fi jẹ́ wípé àwọn orílẹ̀-èdè míì ní dangote yóò máa fi epo bẹntiróòlù rẹ̀ ránṣẹ́ sí rèé o lábẹ́rẹ̀ ọ̀wọ́n gógó epo ti dá ìbínú àti ìfẹ̀hónúhàn sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí àwọn tó ń ta bẹntiróòlù ní ọjà dúdú ni wọ́n ń tà á kò sí owó mọ́ lọ́wọ́ Andrew Winning ọmọ nàìjíríà tó tún ní ìwé ìgbélùú ilẹ̀ britain kò ti pariwo síta o ó ní ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá fi kọ òun òun ò mọ ohunkóhun nípa rẹ̀ o igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kashim shettima ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní ààrẹ tinubu kò fi ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí ṣeré rárá kò sí ohun tó jọ ọ́ pé orílẹ̀-èdè amẹ́ríkà ti fi òfin de àwọn iléeṣẹ́ ọkọ̀ bank of industry orí gómìnà ìpínlẹ̀ katsina ìyẹn umar dikoyo pẹ̀lú bí iná ṣe ṣẹ́yọ ní ilé ìjọba ìpínlẹ̀ náà. àwọn alẹ́nulọ́rọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú apc àti lalong rawọ́ ẹ̀bẹ̀ sí tinubu láti fún ìpínlẹ̀ plateau ní ààyè ní ipò mínísítà. gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu ti ṣíṣọ lójú bí lagos red line yóò ṣe máa ṣiṣẹ́ ó pe àwọn ọmọ àti olùgbé ìpínlẹ̀ èkó láti kópa. ẹgbẹ́ òṣèlú pdp ti ránṣẹ́ pé Nyesom Wike lórí ẹ̀sùn pé ó ń ṣe àwọn ohun tó lòdì sí ẹgbẹ́ náà ìròyìn eré ìdárayá Victor Osimhen ti fi inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli sílẹ̀ ó ti múra láti máa tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Turkey nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí ẹ tẹ̀lé wa kẹ́ẹ̀sì darapọ̀ lójú òpó Matrix lórí Facebook Instagram TikTok YouTube àti X àdúrà mọ́mi balógun ló ṣòǹgbù fọ ìròyìn yìí Ẹniọlá Sálíù lórúkọ mi.